الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه فيما تأتون وما تدعون تفلحوا غدا مع المفلحين يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله tí a bá wo ìgbésí ayé wa a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń dẹ́ṣẹ̀ nínú wa ìtẹpẹlẹ mẹ́ṣẹ̀ dídá àìkò fẹ́ kúrò nídìí ẹ̀ṣẹ̀ ó ti di bárakú fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ yìí ní ìgbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa láti àárọ̀ ọjọ́ iná ló ti ń bá a bọ̀ ó fi wá di wípé òun ń dàgbà òun náà ń dògbò orí ẹ̀ṣẹ̀ yìí ló wà wọ́n ṣe nàṣíà fún lóríṣiríṣi wọ́n pàkíyèsí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fi ẹsẹ̀ sílẹ̀ jáwọ́ kó ń bẹ́ẹ̀ kó lè bá àjọ kan nínú ẹni tí ó ṣoríire ọ̀pọ̀lọpọ̀ gbọ́ wọ́n kọ tí ikún wọ́n fi gbígbọ́ wọ́n fi ṣaláì gbọ́ ẹlòmíín sì gbọ́ lágbọ̀gbọ́n tí lórúkọ wípé ẹ fi àwọn sílẹ̀ ẹ jẹ́ káwọn jayé orí àwọn níjẹ́ yìí ń pè lẹ́sẹ̀ yẹn ibẹ̀ nígbádùn wà ibẹ̀ gan-an làwọn ti ń rí ìsẹ̀mí tó ní ayọ̀ làwọn ti ń rí ìṣe táwọn bá ní káwọn gbọ́n ń sọ káwọn sì tẹ̀lé ń tẹ̀ ìtọ́jájú ni pé ìsẹ̀mí àwọn ò ní lárin ni má kò ní dùn bíi tàtẹ̀yìn má ẹ fọ́ múnà sí ayín ìkìlọ̀ yín àwọn òbúkátà rẹ̀ kí ló dé tó fi jẹ́ pé tá a bá sọ fẹ́ nìkan nínú ẹni tí ń dẹ́ṣẹ̀ tó sì tẹpẹlẹ máa tí ọ̀jà wọ́kọ̀ ń bẹ́ẹ̀ kó ń àsìkò ti tó tó ti yẹ ká kó kó ń bẹ̀ pọ̀lọpọ̀ ọmọ adá ọlọ́run yìí pé ìrẹ́ ọmọ ẹ̀yà má wulẹ̀ dẹ́rù bọ̀ tó ń ti mà wípé Allahu Rabbul Alamin Ghafurur Rahim aláforíjìnì tó bá tán wá

àsùnmọ̀ kẹ́yìn ọmọ wa gbàgbé kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa yìí bó ti ṣe jẹ́ aláforíjì iná lọ́jọ́ pé ìyà kan bẹ lọ́dọ̀ rẹ̀ eléyìí tó ti pèsè kalẹ̀ di àwọn ẹni tí ń ṣẹ̀ àwọn ẹni tí kìí ọ tiẹ̀ àwọn tó ń yapa ìlànà rẹ àti ìlànà tànàbì muhammadin sallallahu alayhi wa sallam ó tún ti pèsè wọn. kọyẹ kọjẹ kójú ojú kan ilá máa fi ríran yàtọ̀ sí ojú apá kejì ó wàá jẹ kó títí ríran rí pé aláforíjì oníkẹlọlọ oníkan ni wọn máa ṣiṣẹ́ lágbárí rẹ ṣùgbọ́n títí ń tọ́ka sí pé ọba ti fi ìyà ẹlẹ́ṣẹ̀ eléèrò di àwọn ọ̀tá rẹ̀ òun náà lọ́lọ́ òtítọ́ yẹ kó wu agbọn abẹ wọn wàá jẹ kó ti fọ́ òní fi ríran ńṣe lọ́yẹ kọjá kó méjèèjì ti ń bẹ látàrí wa wọ́n ń ṣiṣẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ká máa rántí pé aláforíjì ni oníkẹ́ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyà kan bẹ lọ́dọ̀ rẹ̀ ó jẹ́ ìyà ẹlẹ́tẹ̀ eléèrò eléyìí tó ṣe pé kò ní tà sí àwọn ọ̀tọ̀ ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá wa ó fi ń yé wa nínú Suratul Hijr àyà kọkàndínní àádọ́ta àti ti àádọ́ta onínà ibadi anni ana al-ghafurur rahim wa anna adabi huwa al-'adhabu al-alim fún wa nírò ìrẹ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam wípé èmi o èmi ni aláforíjìn tó bá foríjìn ní sáà tó máa kẹ́ni lọ́pọ̀lọpọ̀ àti pé ìyà eléyìí tí ń bẹ lọ́dọ̀ mi tọ́jẹ́ tèmi òun náà ni ìyà ẹlẹ́ta ìlérò báwo ló ti wá fẹ́ gbára lé ìkẹ́ àti àforíjìn ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó gbàgbé ìyà ẹlẹ́ta ìlérò tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí ló dé tó fi máa bẹ̀rù ìyá ẹlẹ́ṣẹ̀ eléro tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó tún ní rántí pé aláforíjì ni oníkẹni ẹni tó rí rẹ̀ pé jù láàrin wa òun lẹni tó mú méjèèjì tó mú ní kókó tí ò sọ̀rọ̀ alẹ̀ fún pé aláforíjì oníkẹni tó wá gbàgbé ìyá tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì jẹ́ ẹni tó ṣe wípé ọ̀rántí ìyá tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀rú bà ṣùgbọ́n tó rántí pé aláforíjì ni oníkẹni ó tún ra kan dáadáa lọ́dọ̀ rẹ̀ àwọn ẹni tó rí wọn pé jù nù àmọ́ tó bá ti kàn mú tó fi kan lẹ̀ nítorí dájú náà ni pé ọjà ni tó ti fojú ọ̀nà sílẹ̀ àwọn ẹni tó yẹ pé àforíjì ọlọ́run àti kẹrẹ̀ lásán làwọn rí irú wọn wọn á máa fẹ̀sìn falẹ̀ wọn á máa jẹ́ni tí èdú déédéé nídìí ẹ̀sìn ọlọ́run nítorí wọn kùn lè pé aláforíjì ni oníkẹ́ni ẹni tó ti jẹ́ pé àyà tó sọ nípa àyà lásán òun náà làwọn rí irú wọn á máa le lálejò wọn jẹ́ni tó ṣe pé àwọn òríran rí àyà tó nípa àkẹ́ wọn wàá jẹ́ni tí wọn máa máwọn èèyàn já kàn níbi àtiríkì ọlọ́run rántí pálá foríjì ni oníkẹ́ni má sì gbàgbé pé ìyá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìyá rẹ̀ ìyá ẹlẹ́ta ilé ìròyìn yóò jẹ́ kó lè dúró dọ́gba ọlọ́run ẹlẹ́dàá wa ó tún fi ń yé wa nínú Al-Qur'ani bákan náà nínú Suratul Maida nínú àyà kejìdínlọ́gọ́rùn ọlọ́run bá ní i'lamu anna Allaha shadidul wa anna Allaha ghafurur rahim ẹ màmá dájú ike ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó ní ìyà tó lé koko ni àti pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọdájú pé aláforíjì tún ni ọba tí ma kẹ́ni lọ́pọ̀lọpọ̀ nǹkan méjèèjì pàdé nínú àyà ẹ̀yọ̀kan ìyà ni wọ́n fi síwájú níbí báyìí yàtọ̀ sí ètò tiwa nínú àwọn àyà tó wà nínú Suratul Hijr níbi tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tó ti fi ìkí àti àforíjì tó fi síwájú nínú àyà eléyìí ìyà tó le koko ńlọ sàlàyé wípé ọjẹ́ tọ́lọ́run ó fi síwájú lẹ́yìn rẹ̀ ọwọ́ aṣọ pé òun ọlọ́run ọba ẹlẹ́dàá wa aláforíjìn lòun oníkẹ́ lòun torí ẹ̀ wá mùsùlùmí ìwọ́n tó ọjọ́ mọ́lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam jẹ́ni tí ó kó méjèèjì lákòótán ó máa ṣàkíyèsí méjèèjì lápapọ̀ má sì pa ọ̀kan tì fún kan nítorí pé eléyìí ìní ò ní jẹ́ kí ẹyẹ rẹ kó wọ́ sí ẹgbẹ́ kan yàtọ̀ sí ẹgbẹ́ kejì tó bá pé méjèèjì ló ń ronú nípa rẹ̀ wàá rí i pé wàá máa fò dọ́gba wàá rìn dọ́gba wàá sì jẹ́ni tó ṣe é pé ìṣesí rẹ kò sí àṣe ètò ń bẹ àṣejù ò sì ní wọnú rẹ àwọn sábàbí kan wà tó jẹ́ pé àwọn náà ní máa fa omi èèyàn lọ síbi kọ́tẹ́pẹlẹ má à ń dẹ́ṣẹ̀ a sì ní kú nídìí rẹ̀ kọ́tẹ́bàtì ẹ̀ṣẹ̀ dídá kí wọ́n wá bá sọ títí kọ́sọ ipò òun bóun ti ṣe wà náà ni kí wọ́n fún lẹ̀ bí ọba dá síyà ìwọ kọ́ ló fìyà jẹun tí ó ń fún sílẹ̀ fún ọlọ́run ọba tó ń ṣẹ̀ àwọn sábàbí tèmi pẹ̀lú rẹ̀ bá mà báyá ó ṣe é ṣe kọjá pa ti ṣubú sínú ọ̀kan nínú àwọn sábàbí yìí òun náà ló fà tá a fi sí ìjáwọ́ nídìí ẹsẹ̀ eléyìí tá à ń dá ní gbogbo ògbà tó ṣe é pé àwa náà mara wa ma ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó rìn súnmọ́ wa kódà ń gbà ẹni tó dìnà sí wa àwọn náà mọ̀ wá mọ àwọn ẹsẹ̀ burúkú eléyìí tó ṣe pé àjáwọ́ nídìí rẹ̀ yìí bóyá tá a bá mọ sábàbí yìí tá a bá ti jáwọ́ nídìí sábàbí yìí á jẹ́ nítorí bá fi ṣe kòǹgẹ́ láti jáwọ́ nídìí àwọn ẹsẹ̀ nítorí pé ẹsẹ̀ tẹ́rí yẹn kìí sẹni tí ń bá ń dálẹ̀ pípé kọ́rọ́nà sórí rẹ̀ orí ibú sàásà iná nírú wọn á máa ṣe ọlọ́nkọ́ máa ṣe wá lọ lórí ibú. àkọ́kọ́ sábàbí tí èjé kéèyàn jáwọ́ nídìí ẹsẹ̀ òun náà ni adamul khawfi min Allahi azza wa jal kéèyàn ọjà ni tí kìí bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa rárá téèyàn bá ti bẹ̀rù ọlọ́run yọ ọ̀rọ̀ púpọ̀ láti máa tọ́mọ bá ka ya rẹ̀ fún nítọ́ dájú òun náà ní pé ní tí bàbá àti ya rẹ̀ tọ́mọ sọ pé kọ́mọ ṣe wọ́n máa jìnnà sí lọ́pọ̀lọpọ̀ wọ́n ó sì rí i pé àwọn òdèdè rẹ̀ nítorí pé bàbá òní kan wọ́n máa ṣe ìyá òun lòun ọ̀gbọ́dọ̀ yàdí rẹ̀ bàbá tí ò lálùjáná ìyá tí ò níná tí wọ́n bá pa wá láṣẹ nítorí pé a kà wọ́n sí ẹ̀rí pé nítorí fi pa wá láṣẹ hàn á ní yapa sí i á sì ní tàṣe rẹ̀ báwo wá lọ́lọ́run ọba ẹlẹ́dàá wà ọba tó lálùjáná tó níná tó bá jẹ́ pé wọ́n bá ń bẹ̀rù rẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kò ní sọ fún wa pé kinní kan ọ̀dà kó tún wá jẹ́ pé wọ́tọ̀ jẹ́ mùsùlùmí iná látún báńdì rẹ̀ kò ní sọ fún ọ wípé kinní kan ẹ jìnnà sí kó tún wá jẹ́ pé wọ́tọ̀ jẹ́ mùsùlùmí wọ́lọ́ tẹ̀bàtì lọ́rùn ẹwà àtijọ́ tí àwọn olùmọ̀ tí ti ń kà sí wa létí wípé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ṣe kábọ́gì pọ̀ pẹ̀ ó ṣe léèwọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe é pé ọ máa bá wọn bọ́gbí ọ máa bá wọn bọ ọ̀pẹ ọ gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe é pé ọ máa bá wọn ṣẹ́gun ọ máa bá wọn sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ yá abọ rẹ ṣebí mùsùlùmí ni wọ́n kí ló dé tó gbọ́ ayé alukurani tọ́lọ́ ẹlẹ́dàá sọ pé lakum dinukum waliya din ẹ̀yin kèfèrí ẹ̀yin lẹ́sìn tì àwọn náà lẹ́sìn tiwa kò sí nǹkan kan tó ìsìláàmù papọ̀ mẹ́bọ ẹbọ ò lè ráyè wọnú ìsìláàmù gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìsìláàmù gan kò sí nǹkan tó fẹ́ẹ́ fẹ́ bọ́ sí ṣeṣe kí ló wá dé tó fi wá jẹ́ pé púpọ̀ nínú àwọn ẹni tí ń forúkọ lásán jẹ́ mùsùlùmí ló fi wá jẹ́ pé bọ́ọ̀lù àwọn ń ṣe sàǹsàn ẹlẹ́bọ ndị yóò tún máa joyè ẹlẹ́bọ yóò tún máa joyè ipò ǹdí bàbá nídìí máa léèrè kí ló kọ rẹ lè ní láàánì iná ló kọ lè ní kí ló gbé kìláni kí ló gbé yusufu dédi oro kí ló gbé dédi egun kí ló gbé dédi àǹbọ̀rẹ̀ kí ló gbé dédi àǹsóòsà kí ló gbé dédi gbogbo àwọn nǹkan pálapàla jatijati tọ́ta pẹ̀sìn ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá pọ̀ ń bẹ̀rù ọlọ́run wọ́n bá fara pamọ́ fáwa ó sì rárá fi pamọ́ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà lọ́ba tí ó mọ̀ tọ́ ọba lè rárá fi pamọ́ fọ́lọ́run ìgbà náà lápò ṣàṣeyege tí ó fi wá jásí pé tó bá jọ́gbìn dàlùkìyàmà wọn ò ní rí mú wá pé wọ́n kọ́ ọmọdé ó sàrì wọn ò ní rí mú wá pé ìwọ náà bá wọn ṣẹ́gun rí wọn ò ní rí mú wá pé ìwọ náà ọba wọn bọ ọba wọn bọ kínní kan rí nínú ìgbésí ayé rẹ àmọ́ tó o bá ti lọ́nà tó fi lè sá fọ́lọ̀ ọ̀nà tó fi lè farapamọ́ fọ́lọ̀ kí wọ́n lò rò pé orí tí rí nǹkan kan sí wọ́n lọ́ọ̀dì ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò níbẹ̀rù ọlọ́run rárá wọn àkíyèsí pọ́lọ̀ ń wà wọn wọn àkíyèsí pọ́lọ̀ wọn bá rà wọn nítorí ẹ náà ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa mú òkun ṣèkà wọn wà ní àyè wọn rí pé kò sẹ́nìkan kò sẹ́nìkan lẹ́yìn ọ̀tún àtòsí àwọn ó gbòfò ò sì máa wà wọn wọn ti wá gbàgbé pé ibikíbi tó bá wọ̀ ń bolo fẹ́ sápamọ́ fọlọ́wọn yọọ ma wa hu yọọ ma hu aradarada yọọ ma hu akatakata yọọ wa rò pé tọba di lọ́la gbẹ̀ndẹ̀ alùpùpù gbanáwó kò lè ṣèṣe tàbá níbẹ̀rù ọlọ́run ọ̀dájú òní pera rẹ mùsùlùmí kó tún wá jẹ́ pé wọn náà ni wọ́n máa bá nídìí àwọn nǹkan wọn ni wọ́n máa bá nídìí ẹbọ ni wọ́n máa bá nídìí òòṣà oníkan ló dé bọ́ ló fi wá gbẹ́bọ lọ sórí ta a'udhu billahi minash shaitani rajim oníkan ló dé bọ́ wọn náà ń bá wọn bọ Ògún oníkan ló dé bọ́ wọn náà ń bá wọn bọ Ṣàngó oní nǹkan ló dé bọ́ wọn náà ń bá wọn bọ́ yé má já ọmọ pé nǹkan tó dé bọ́ ìpalẹ̀ má ni ìyá àti bàbá ńlá nǹkan ń bọ̀ nígbà tó ti kíra rẹ bọnú ẹbọ báyìí kàmá dásakásá ìpè ẹni tí nǹkan ò tí ì ṣe ní ìpera rẹ lọkùnrin ẹni tí nǹkan bá sì dé bá nìkan ló lè ròyìn irọ́ lásán tani kí ẹ dé bá nìkan dé bá wọn ànábì ọlọ́ wọn ti torí rẹ fẹsẹ̀ ọlọ́run ọba lẹ̀ nǹkan dé báwọn sàhábà wọn ò ti torí rẹ̀ fẹ̀sìn Ọlọ́run ọba lẹ̀ nǹkan dé báwọn tàbíìn wọn ò ti torí rẹ̀ fẹ̀sìn Ọlọ́run ọba lẹ̀ ntí wọn dé tiwọ tí wọn fi ń ṣẹbọ tó fi ń sóòtàn tó kú òun bẹ wọn náà wòra rẹ̀ dáadáa kò kú òun bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mú ọ lọ́wọ́ ni ó ti wá gbẹ́rù ó ti gbẹ́wù ọ lọ́rùn báyìí sọ eléyìí túmọ̀ sí pé ká bẹ̀rù Ọlọ́run ẹlẹ́dàá wa àtìgbò lẹ́ńtí ń gbọ́ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ tí mímu léèwọ̀ ah ẹlòmíì wọn wíwíwíwí fún ó sú ẹni tí ń wí. ṣebí ọ̀pọ̀lọpọ̀ tó ń ti nǹkan yẹn ká ń gbọ́ lójoojúmọ́ pẹ̀lú ògùn ọlọ́run tílẹ̀ ọlọ́run bàbá ti má táwọn ẹrú ọlọ́run táwọn lọ sàṣùbà ìdí búkọ̀ ológogoro ìlọ̀pọ̀lọpọ̀ ń jí sí. ó sì jẹ́ mùsùlùmí tó ń bẹ̀rù ọlọ́run tó ń bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run. àwọn míì wà tó jẹ́ pé wọ́n ti ẹ̀ ti dàgbà ń tiwọn subhanallah àwọn bàbá tá a fọ̀rọ̀ lọ tọ́yẹ kí ọpọlọ ọrú wọn kó pé kí wọ́n dání márùn gidi ọ̀nà wo là á gbé gbèsè ayé gbà tí gbèsè ayé tí ó fi lọ dáadáa tí kìyàmà náà tí ò fi ní di kókólukúrú mùsùlùmáyà lọ́wọ́ àwọn bàbá eléyìn ìdí ọtí iná làwọn ó jókòó sí wọ́n mú títí títí ojú ọ̀wọ́ ará dòdòdòdòdò àfi bí ojú kìnìún láàárọ̀ kùtùkùtù wọ́n lọ jókòó kabẹ̀ tani fúru wọn lówó tí wọ́n fi mutí. síbẹ̀ ń gbọ́ lójoojúmọ́ pé lọ́n sọ tí mímu lé wọ̀ ìwọ ọ̀dọ́ náà ńkọ́ ó ti fi sápò lóríṣiríṣi yọ mu ni kó tó rìn láti bí dọ́ra ó lè ti jó bí márùn mu gbogbo náà máa gbóná gbóná orí ọmọ kanrin ọ̀rọ̀ oníṣì yọ ńgbà tó rí òpè ẹni tó rí rẹ pé ní kíyèsí tó ń sọ jáde lẹ́nu ẹni ó ti gbà

àtìgbò là ń sí gbọ́ tọ́ba ẹ̀kọ́ àbá níbẹ̀rù ọlọ́run ẹ má ṣe zina ẹ má ṣe zina ẹ jìnnà sí zina haramu ni tẹbi ọ̀pọ̀lọpọ̀ orí pé nyálè náà ló sì wà dòní kò níbẹ̀rù ọlọ́run ẹ fẹ́ ba nǹkan jẹ́ mọ́ ọ lọ́wọ́ kí ni wọ́n ń bàjẹ́ mọ́ gbogbo àwọn àlè ohun bó wá ní kó wọ́n dá àwọn sí ókè àwọn dé sí ni ìwọ náà dé wọn lọ́rùn gbogbo bàjẹ́ yìí báyìí ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń run gbogbo owó sẹ̀rẹ̀ sí. Si gbogbo wàhálà rẹ̀ ti ń ṣe àti làálà rẹ̀ ọ̀dọ̀ aṣẹ́wó ní parí sí. yọ́ọ́ máa dá sọ́sálẹ̀ lọ́rùn ìyàwó rẹ̀ sì wá kìsànù lé máa gbé àwọn ẹran gidi yọ́ọ́ máa gbé síyàwó lẹ́nu ìyàwó rẹ̀ sì ń jẹ pàmánù lé ọ̀pọ̀ àìmọye bàtà àgbàlódé ìnira sí aṣẹ́wó lẹ́sẹ̀ ìyàwó rẹ̀ ó sì ń wọ bàtà adáláwọ̀ ọ̀tàkáyé ọ̀pọ̀ àìmọye nínú wa iná níyàwó ń sáré ọmọ ń sáré oníbẹ̀ bá ṣe lè ṣe ẹ máa ṣe kọ̀ọ̀kan mi bẹ̀ bá ṣe ẹkú ẹkú àmọ́ bí àlè bá sọ pórí ń fóun bí ṣe ń fún lówó iná ni ó ti lọ gba ọ̀kadà fún ó ti ẹ̀lẹ́ lọ gba márùá kí wọ́n máa gbé nǹkan lọ́sítù iyekíye tí ọba náà wọ́n ní sọ wọ́n ti gbádùn ó lè tún ẹ bá ń fa sí la torí mọ̀ fẹ́ kọ́kàn mi ọba lẹ̀ tahawula wala quwwata illa billah. wọn á sọ fún ìyàwó rẹ wípé bùkátà la olómi méjì àfikún la wí lákùnmá torí pé ìbàjẹ́ ti gbé aṣọ wọ̀ pọ̀lọpọ̀ lọ́rùn àkúfẹsẹ̀ máa gbọ́ pọ́lọ́ wọn bá ti owó ilé jíjẹ lé wọ̀ mélòó nu wa ló ti jáwọ́ ń bẹ̀ báyìí àìbẹ̀rù ọlọ́run ọba ni oníkálukú nínú wa iná láàmà ṣèṣe pé tọ́ba yẹ pọ́lọ́ wọn bá bá máa mú yàn ọ́sà ti yẹ kó mu wa ti pẹ́ àti ń dẹ́ṣẹ̀ iná tójọ́ mẹ́ta ojú bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣe pẹ̀lú Allahu Rabbul Alamin ẹsìn màkọ́lọ́ ọba ẹlẹ́dàá wa ó máa ń lọ alábòsí lára títí tí ó fi dìgbà tí ọba ara mu tọ́ba wa mu tán kò sí ọ̀nà tí ó gbà jàjà bọ́. kábẹ́rù ọlọ́run wọ́ pàtàkì púpọ̀ kí sọ̀rọ̀ tá jáde lẹ́nu yọ hàn lára wa rẹ. yọ hàn lára wa rẹ nígbà táwọn ẹlẹgbẹ́ rẹ táwọn bá tẹ́sẹ̀ làwọn fẹ́ dá owí gbogbo tí wọ́n bá fẹ́ sọ ń parẹ́ kí wọ́n máa sọ èyí tí wọ́n ti ń sọ láti ìsìn kan kọ̀ọ̀kan pẹ̀rẹ̀ kò sí tí wọ́n lè fi ọ ṣe yàtọ̀ sí tọ́lọ̀ ń bá kọ. tí wọ́n bá ní bẹ̀rù ọlọ́run ó ti jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ti pẹ́ àmọ́ kò sí bẹ̀rù ọlọ́run ẹ wo asánwọ́lẹ̀ yìí lásán bíi ti wèrè tọ́pọ̀lọpọ̀ máa gbé káyé àtijọ́ òòlù ti ń gbọ́ wọ́n ní tí aṣọ ó ti ẹ̀bẹ̀rù ikú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún fẹ́ràn rẹ̀ ó tún rán ẹni tí ó sọ fún ọ ọ̀ràn sí ọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó tún wá ṣàlàyé àlàyé yéké anabi sallallahu alayhi wa sallam náà tún wá filẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n máa ṣàlàyé ọ̀rọ̀ yìí fáwọn èèyàn díjọ́ gbé ndàlùkìyàmà wọ́n wá ń ṣàlàyé yìí fún ọ ìwọ náà sì ń gbọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ ń sọ pé ntọ́lọ́n bá fẹ́ kó ṣe bí wo ṣe máa ṣe ní bá ti gbà sọ lọ́dọ̀ tẹ́lọ̀ bó ṣe máa rán ni o má bàa rán tẹ́fẹ́ o bí táwọn kan tí wọ́n máa wọ ṣòkòtò àbúrò wọn lẹ́nu rẹ̀ tẹ̀gbọ́n tiẹ̀ wá ní kí wọ́n máa bá wọ̀ dá kó lè bá a máa wọlẹ̀ wala hawla wala quwwata illa billah níbo ni bẹ̀rù ọlọ́run ọba wà nígbà tó ṣe é pé wọ́n sọ fún ọkọ́ ọlọ́run ọba sorin léwọ̀ iṣẹ́ orin ni wọ́n ra gbálé ọ̀nlọ ọ̀ra lù ọ̀nra gángan ó tún ra kúbà ọ̀ra fèrè ọ̀ra tẹ̀kẹ̀rẹ̀ oní tí wọ́n ṣe nu bọ́ba dẹ́gbẹ́ bá pé yọ́ọ̀bà jásínà kókó jásínà ó lówó yìí ẹ dákun ilé yìí máa ṣeré kéèyàn ọmọ sọ ọba já síná kọ́ já síná àkọlọ́n dákun má sì wá lọ màá ná. akramakumullah ọ̀dà kọjá kí nra dé ra orin wọlé ra wọlé olórin ọmọ báyìí ni tí wọ́n bá ní wákà kùn ẹ máa sọ ẹni bá jẹ́ ẹgbẹ́bùn kọlura wọn kíákíá ni ni ọmọ wákà kùn abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tọ́ba ní ta ni sàábí àgbà ẹbí àwọn lè má mu. la ilaha illallah. tó ìhàdá ọtí ti gbé ní wàlìjẹ́nà ẹ wo bó ṣe rí. àwọn tí wàá kó bá ní ẹ wo bá ṣe dì má ẹ wo bá ṣe wà má. tọ́yẹ pé tí ọba já wa pẹ̀lú ẹ̀ á máa pé kí ni ọbẹ̀ bá yé jẹ́ ni ká má tún gbórin má. kí ló ń dọ̀ ọ́ la irú kéwò lẹ́yìn kéláyìí àwọn bàbá lè máa mú bẹ́ẹ̀ lẹ̀ wọn ò wí bẹ́ẹ̀ àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ irú ké òkí lẹ́yìn ké báyìí kọ́dà ń jó oníjó oní àwọn ń bẹ́ẹ̀ táwọn àbá kan wà tí wọ́n ń ni tí gbogbo èèyàn wò tí ń tàdíreke lè má mú kan tó sọ la ilaha illallah so wọ́n wá ní ìwọ tó ń sọ pé ọ̀dà irú o ni wọ́n ni wọ́n ké la ilaha illallah báyìí ti rí ìbẹ̀rù ọlọ́ọ̀dà ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa sábàbí kanu tí èjì ká fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ àbẹ̀rù ọlọ́run àbẹ̀rù ọlọ́run téèyàn bá ti fìbẹ̀rù ọlọ́run tó bá fi hapara wàláì kò sáburú tí ò ní tọwọ́ rẹ̀ wáyé kò sí àìdá tí ò ní ṣe torí bẹ̀rù ọlọ́run ni máa káyàn lọ́wọ́ di ìtumọ̀ bẹ̀rù ọlọ́run ni pé kọ́ wá ọ̀nà láti ma gàgá kan láàmàdí láàrin rẹ sí ọlọ kí ni wọ́n máa fi ma gàgá náà imtithalul awamir wajtinabun nawahi àwọn nǹkan tọ́lọ̀ wọn bá ní kó o ṣe kọ́ ọ máa ṣe kó o sì jìnnà sí tọ́lọ̀ ní kọ́ ọ máa ṣe ìbẹ̀rù ọlọ́run èèyàn ò lè jẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run kó tó wá sẹ́kù ń jẹ sí èèyàn ò lè jẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run ká má rí nídìí títẹ̀lé tọ́lọ̀ torí ẹ̀kẹ́ ṣe bẹ̀rù ọlọ́run ní máa wọ́sọ yẹ ṣe pé bẹ́ẹ̀ rọ ọlọ́ni kọ́ máa fárí kọ́ máa dánrí bí gorí máa pa pé kíni nítorí pé irun tó ń dán yẹn tó ń ṣe kíni kò túmọ̀ sí kọ́ ń bẹ̀rù ọlọ́ ọlọ́sẹ̀ ájì ọlọ́sẹ̀ múra kí lọ́n fárí ẹ̀rí pé ìsìlámù clear àmọ́ tó bá fẹ́ tú àwọn èèyàn jẹ ládùúgbò yóò máa dánrí jojúmọ́ ni kìlà funfun agbádá funfun bàtà funfun abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ṣòkòtò funfun ọ̀rọ̀ dúdú lẹ́nu ó ti wọ gbogbo funfun ìwà dúdú lára eléyìí túmọ̀ sí pé ẹja bẹ̀rù ọlọ́run aha bákan náà sábàbí mi nínú sábàbí tí èjé káwọn èèyàn kan fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ òun náà ni àwọn ọ̀rẹ́ burúkú ọ̀rẹ́ burúkú kó báyàn ọ̀rẹ́ burúkú bà tèèyàn jẹ́ ọ̀rẹ́ burúkú máa ń lapa lórí èèyàn gidigidi ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn ló ti pinnu pé mi ní dẹ́ṣẹ̀ mọ́ mi ní ṣàìdá mọ́ mi ní ṣe pálapàla mọ́ ṣùgbọ́n tó ṣe pé àwọn ọ̀rẹ́ yìí wọ́n máa wá ba níwájú wọ́n máa wá ba lẹ́yìn ọ̀tún àtòsí rẹ̀ wọn ò ní filẹ̀ gbogbo ìyànjú tí òfin ní yà wọ́n òun náà ni wọ́n máa gbà nítorí pé ó ti jọ́ kan pẹ̀lú àwọn nínú kásẹ̀lọ̀ nínú káfagbọ́n ọlọ́run ọba ya ìwọ́ wàá fẹ́ wá dẹni ọlọ́run lójijì má wọn lọ́wọ́ àwọn wàá ṣẹ́kù iye táwọn bá ṣẹ́kù ìwọ́ wàá dá sóríire má wọn lọ́wọ́ àwọn ò lè gbà gbogbo ní ọba gbà làwọn ọjọ́ fún torí ẹsẹ̀ rí àwọn ọ̀rẹ́ burúkú yun wàláhì wọ́n tètè ba tèèyàn jẹ́ gbogbo ìgbà tó bá pinnu pé màá fi nǹkan yìí lẹ̀ wọ́n sọ fún ọ pé kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ o kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ àti pípa àti pípa pa gan ìgbà òwúrọ̀ la wà ìgbà òwúrọ̀ la wà bọ́ bá dọjọ́ alẹ́ gbogbo àánú òtúbà kí wọn la màtọ́ lọ ń kọ́ lẹ̀ fún wa ìgbà wo la màtá kù sọ àwọn ọ̀rẹ́ wọn bá tèèyàn jẹ́ o wọ́n bá tèèyàn jẹ́ torí ẹ gbogbo ọ̀nà tí wọ́n ti máa wá wípé kí ọ̀rọ̀ èèyàn mọ́ lójútùú òun náà ni wọ́n máa gbà gbogbo ọ̀nà téèyàn fi ní túbá lọ sọ́dọ̀ ọlọ́run òun náà ni wọ́n máa sán torí ẹ̀ tí wọ́n bá sọ pé màá túbá ó ní àtú àṣírí rẹ̀ fáráyé ó tó túbà wọ́n gbàgbé pé pààyàn jẹ́ran rẹ ni nísìnyí o sì ti jẹ lè má mú so wọ́n á ní mo ti rí i pé nǹkan yóò da ètùbọ̀ jẹ kọ́lọ́ forí jì mí mo fẹ́ túbá kò ní àkínní kó tó túbá kéde jọjú màgà aláwà pé ẹ̀yin èèyàn ẹ sì tó lẹ́yìn rẹ̀ àjẹyàn líle má mú yín à jẹyàn bá ebi àmọ́ bá ti jẹ́ ọ̀rẹ́ rẹ̀ lẹ́jẹ̀ tó ọ̀daràn ní gbogbo àwa yìí mo rò pé wọ́n làwọn ó tu àṣírí rẹ̀ ìwọ náà mo á rò pé ẹ ẹ má tu àṣírí mi. torí àṣírí mi jáde láwọn fẹ́ tu kò délé túbá ọ mà sọ bẹ́ẹ̀ fọlọ́njọ́ gbèmí kí wọ́n tú àṣírí rẹ̀ mọ̀nà kí ni ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe màláìkà lọ́lọ́ ń dá wa ni ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo wa náà ní oríṣiríṣi wà lọ́wọ́ tí ọ̀dà ìgbà tó lọ́wọ́ bá ṣe tán tó fẹ́ tún kálukú ṣe ibà ń pati ẹni tó ti mọ rẹ́kọ̀dù rẹ tẹ́lẹ̀ náà sọ pé à ee abẹ́ẹ̀ tí ẹ̀ rí nǹkan ẹ máa sọ pé kìíní yọ ọ̀dà èyí dá bíbélì ẹ̀ máa tó ṣe pé kọ̀sẹ́ ní tó gbéra jánu sàtún tó rí láyè ìnìkìnì ẹbí tẹ́lẹ̀ abẹ́ rí nǹkan mẹ́ tẹ́lẹ̀ nù ọlọ́run ti bá mi ṣe mo ti tú báyìí mi ti yí padà kí ni gbogbo bí àdúgbò ìsàtàlẹ́ntì ọ̀bá sùn ebi ń gbà nù ó ti tú báyìí mẹ́ni tí máa ń bá sùn wá nìyí tẹ́lẹ̀ kan onímọ̀ ru ẹ̀kú eégún báyìí ebi tẹ́lẹ̀ nù ní ìsìn kò rú máa torí pé ọlọ́run ẹlẹ́dàá máa ń tún àwọn èèyàn ṣe àìmọye tọ́jọ́ kó ojú ọ̀nà ti ń tọ̀ ojú ọ̀nà àti wọ Jahannama ní tẹ́lẹ̀ ìgbà tọ́lọ́run ẹlẹ́dàá ṣe tán tí ó tún ṣe yóò bá di èèyàn oríṣi mi àti rírí láyé ẹni tí ń kọ orin tẹ́pẹ́ ọlọ́run fún ní ohun tó kọjá sísọ nínú orin kíkọ ìgbà tí ó túba lọ́ba dẹni tí ń pèpè fún sọ̀lá eléyìí ṣẹlẹ̀ rí ní Jeddah ní Saudiya olórin tí gbogbo ayé dàmà ìgbà tó túbá mọ́sálásí lọ́gbà lọ ó lọ́wọ́ máa pèpè fún sọ̀lá kó wọn máa lo òun bó ń ṣe lò fẹsẹ̀ kó wọn ó lò fún ìtẹ̀lé tọ́lọ̀. bẹ́ẹ̀ni ààrẹ èèyàn tẹ́gbẹ́gbẹ́ wiri ni ó lé ní nǹkan ní nǹkan ní jí nígbà tó ti tó ti tó ti tó ti tó fi dolówó ó sì lóun túbá gbogbo dúkìá ìlókó jáde kíkálukú wa wo tiẹ̀ kálukú wa wo tiẹ̀ nínú tó ń ti kó ẹni tí ọba sì rí tiẹ̀ ń bẹ̀ àwọn báyìí àwọn báyìí àwọn báyìí ó ti kílẹ̀ àǹtá abá ti lé rẹ̀ ń padà. ẹ̀dá rí láyé gbangba lọ. kí ni wọ́n máa ṣe fún yàn láyé ebi kọ́ fi ọtí yẹ̀yẹ́ náà ni. ó nu ó nu wọn bá fi sọ fọdún mẹ́wàá àbí òye káwọn ó kí ìtàn kọ́ àbí kọ́ jẹ́ pé ìtàn wọn lẹ́nu láì fò pé a ti ń wí yìí ti pọ ẹwí wí tuntun tẹmọkẹ́ni ti ń gbọ́ náà pé ẹwí tuntun ẹ ń sọ yìí ti pẹ àwọn ọjà lè ó ṣe kínní àtúnwí mi so eléyìí túmọ̀ sí pé kásìrí ó tú láyé ó sàn ju ká dúró di ìjọ torí fún wa. ẹ máa jẹ́ ká gbìyànjú láti tètè máa túbá nítorí pé nǹkan méjì ni nǹkan kan lé wa lárí àwọn ò rí òun náà ní kú ẹ̀yin náà wàá gbìyànjú láti máa kanra yín lójú láti túbá nítorí kó má jẹ́ pé ikú eré tiẹ̀ ti ń sàn yóò wá kọjá eré tẹ̀yìn ń sá láti lọ túbá nítorí tí eré ikú bá fi lè síwájú tìtútú bá máa yín lọ́wọ́ èèyàn ní ráàyè túbá ti kú torí ẹ̀ la nabi musa aleyhi salam ló fi ń sọ fọlọ́ pé wa'ajiltu ilayka rabbi litarda mo wá kánjú sáré tètè wá bá Ọlọ́run kó o lè bá a yọ́nú sí wa lẹ́yìn táwọn ọmọ israẹli tí wọ́n ti ń bọ ògèdèǹgbè màálùú tí musa padà lọ bá wọn wí musa ti bá wọn wí musa tí wọ́n sáré padà wá sọ́dọ̀ Ọlọ́run wípé wọ́n lọ mo kánjú tètè wá sọ́dọ̀ rẹ kó o lè bá a yọ́nú sí wa kọ́mọ̀jẹ́ pé kó ti pa wá kátó dé torí rẹ̀ wọ́n náà lára tí wọ́n ní garanti ìgbà wo ló kù ó kúkú mọ̀gbà tó kù oníkálukú àmọ̀gbà tá kù àwọn ọ̀rẹ́ tẹ́ rí yẹn ní tó bá jọ pààyàn pọ̀ pẹ̀lú ọ̀rẹ́ tí èèyàn bá múra gidigidi èèyàn ilé ya ọ̀rẹ́ o tó bá pàápàá jùlọ ọ̀rẹ́ tó bá pa burú lọ́jọ́ pààyàn pọ̀ ọ̀rẹ́ tó bá jẹ́ pé aburú lọ́jọ́ pààyàn pọ̀ kódà tí wọ́n bá fura

tó bá ti jọ gbẹndà kìyàmù ẹ gbọ́ nǹkan tí ẹni tí ọ̀rẹ́ báyé rẹ̀ jẹ́ tí ó máa sọ yóò máa sọ wípé ya waylati laytani lam attakhidh fulanan khalila ó máa ṣe fún mi o ìbá ṣe pé mo ti mà kí n má ti mú lágbájá lọ́rẹ̀ ìbá ṣe pé mo ti mà kí n ti mú lágbájá lọ́rẹ̀ ọ̀rẹ́ mátímátí wàléwàde kòríkòsùn àwọn ní mísí tó ń fi máa àwọn ní mísí tó ń fi máa ń tọ́ sọ ọlọ́ni laqad adallani ani dhikri ba'da idh ja'ani òun ló sì mí lọ́nà o tí ò jẹ́ kí n tẹ̀lé tọ́lọ̀ lẹ́yìn ìgbà tí mo ti gbá láàyè ń pa tọ́lọ̀ ọ̀rẹ́ ló sì mí lọ́nà tí ò jẹ́ kí n tẹ̀lé tọ́lọ̀ lẹ́yìn ìgbà tí mo ti gbọ́ ń pa tọ́lọ̀ wa kana ash-shaytanu lil-insani khadula ṣètọ́ni ṣètọ́ ni ẹ ba tèèyàn jẹ́ kó dúró tèèyàn yọ padà jọ kulẹ̀ náà ni torí ẹ ṣé ọjọ́ yẹn ni wọn náà ń dúró de tọ́mọ wa sọ pé ìbá ṣe pé mo ti mà kí n má mú lágbájá lọ́rẹ̀ òun ló sì mí lọ́nà mo gbódòdó la mo gbódòdó lé ayé òun ní ojú ń tẹ̀lé pẹ̀lú àwọn ṣe ṣẹlẹ̀ ní sọlọ́mọ wa tẹ̀lé sọ̀rọ̀ eré lọ́mọ wa tẹ̀lé òun tàbí ànábì ni kò sí wàhálà tọ́mọ pé ìwọ náà bá ti sórí ire tipẹ́ wọn náà bá ti darapọ̀ mọ́ àwọn ìpínsẹ̀sìn òdodo ti pẹ́ ṣùgbọ́n ńgbà tó ṣe wípé ọ̀rí òfò ọ̀rí àdánù tó náà ló jìrì òun náà ló tún rí kẹ́hìn tó sùn lójúmọ́ ń wá gbogbo ọ̀nà tó fi jẹ́ sórí náà ikú òjijì máa wọlé mú yẹn ṣé ńgbà tí a bá wá ti lọ lọ́tọ̀ náà ti lọ lọ́tọ̀ ṣé ńlá wàá lọ o eléyìí túmọ̀ sí pé sọ́ra fáwọn ọ̀rẹ́ o gbogbo ẹni tá a bá fi sọ̀rọ̀ la tí o bá ti jọ rẹ̀ dáadáa tí pé ní lọ sí di páyọ̀ ọlọ́run ṣètò ọlọ́run ẹ dákun ẹ pátì tọ́ba bínú kó bínú òun gẹ́gẹ́ bíi ta ni òun ló latẹ́gùn táwa mi tá ń dààmú tá ń mọ̀kòló rẹ̀ lọ́yọ̀ ẹ tọ́ba bá wa ṣe ọgbà àwa láì nígbà dáadáa lèmi ò rí ìwọ gẹ́gẹ́ bíi ta ni wọ́n latẹ́gùn tí mo mi so wọn náà gbìyànjú láti dákin ìlú òfin bọ́ lọ́wọ́ olórí ibùdó fẹ́ bàtì ẹ jẹ́ iná ẹ̀ máa ṣeré kò síbi tí láti ju ọtọ́ òní gbà káti ẹ̀pá tẹ̀lẹ̀sẹ̀ rẹ ni wọ́n ní kọ́ ma tọpọlọ rẹ wọ́n á sọ kutu wọ̀wọ̀ ebe èèyàn bá débẹ̀ gbówó á ní tọ́ bá bo gbogbo ara rẹ tó mú ọdì gbogbo kálukú nuna yóò sì mú yóò bo gbogbo ara wọn ni àbútọ́lì wọn sọ pé tí ọmọ látẹlẹsẹ yọmọ látẹlẹsẹ sẹ́rẹ̀ ni òun dàbí omi wọn wá ní bí bá ti ń jó látẹlẹsẹ ìlọpọlọ rẹ ọmọ sọkùtù wọwọ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ torí di eléyìí ẹ wọn á sọ pé náláwọ tá a bá ṣe aburú tá a tẹ̀lé tọlọ tá a bá fi kú bẹ́ẹ̀ ọ̀rẹ́ kan lọ́ wá fẹ́ mú mi ṣe bẹ́ẹ̀ tẹ́mi ò fi sórí ibú tẹ́mi fi wọná ìwọ̀n á ní wọn dànù wọn ni a torí pé òhun torí òhun bàbá tiẹ̀ àti àbúrò bàbá tiẹ̀ nǹkan kan náà ẹ sábà kún gbogbo tẹ́ òfò àní ọkọ̀ bá mi wọná yóò kó bá mi ń wọná yóò jẹ́ nítorí ibú kọ́kọ́ mú rẹ̀ ẹ sọ fún ṣètọ́ nìkan yẹra síná téèyàn bá fẹ́ sórí rẹ nìyẹn o àmọ́ tó bá yẹ pé wọn náà fálà fún ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ni wàláhì èèyàn padà sórí ibú náà ni ẹ máa wo gbogbo ẹni tó bá sórí ibú láyé yìí tẹ́ bá gbé wọn sórí àtẹ ẹ rí i pé bí ìdá mẹ́jọ nu mẹ́wàá wọn ọ̀rẹ́ ló tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ló mú wọn ṣàìdá ọ̀rẹ́ ló mú wọn takùtọ̀ lọ́n so máa wo ta làwọn ọ̀rẹ́ rẹ kó kọ àwọn ọ̀rẹ́ rẹ ra exercise book tuntun kọ wá kọ àwọn ọ̀rẹ́ rẹ kọ wá kọ rere àtàìdá fún kálukú máàkì ṣé rere tẹ́lẹ̀ yìí ń kọ ọlọ́pọ̀ jù ní àbá èyí tó ọba ti rí pa ìdá ti ń kọ ọlọ́pọ̀ jù àfa ìyẹ́ síbì kan èyí tó ọba rere ti ń kọ ńlọ́pọ̀ jù dìímú dáadáa ẹni tí ń fẹ́ kó sórí rẹ nù tètè fi hàn wọn látàyè ń bí èmi ìlé gba kẹ́nìkan bà tèmi jẹ́ èmi sì gba kẹ́nìkan sọ mí dolórí ibú níjọ́ gbogbo wa inú àwọn òbí wa ń dùn ní wàláhì tóbi bá mọ̀ ipò ọmọ tó ń bí yìí ọ̀kan nu ọmọ náà ni wàláhì inú wọn ò ní dùn inú gbogbo òbí ń dùn pé insha allah ọmọ yóò insha allah ni ó wọ̀ ìdí táwọn òbí fi ń ètò wa túmọ̀ sí pé ìwọ wa ní jẹ́pọ̀ tí wàá dàgbà o ti tójú bọ́ o ti gbọ́ngbọ́n tiẹ̀ kó wá jẹ́pọ̀ wọn lu ọgbọ́n lọ sí dìńjọ́ padà mọ́ ọdọ máa ná. wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé gbogbo ohun tí ó jẹ́ kí tí ọ da iná ló ń ṣe kìí ṣe gbogbo ohun tí ó mú kí tí ọ bàjẹ́. torí rẹ̀ ọ̀rẹ́ burúkú kọ́ fọ́ múra rẹ̀ o kò sí nǹkan tá a fẹ́ fi se o. ọ̀rẹ́ burúkú fọ́ọ̀mù àǹfààní rẹ o kò sí ní ta fẹ́ fàǹfààní rẹ ṣe o ọ̀rẹ́ burúkú fọ́ọ̀mù ọ̀nà tí ń bẹ lọ́dọ̀ rẹ o àwọn onídìí rẹ ṣebí gbogbo tí wọ́n fi tàn wá jẹ náà nù. a ẹ̀ẹ́n sáárìn ká pọ̀ yíya ní yíya ní ẹ̀jẹ̀ máa dárìn tó bá jẹ́ kó gidi olórí ibú ní ọ̀bà wa bá mi tèmi náà fi olórí ibú bíi tiwọn kí kálukú ọmọ adá ṣe kónkó jábílẹ̀ òbúrú ń bẹ̀ nínú àwọn sábàbí ẹlẹ́kẹta tí èjì káwọn èèyàn fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó náà ní kíkà máa bẹ̀rù pàǹfààní ọ̀bọ̀ máa ń lọ́wọ́ ẹ rí i pé ẹni tó ṣe é pé òun jẹ́ onírìbà rìbá ni máa jẹ owó èlé ni máa gbà ní ìgbà tó gbọ́ pọ́lọ́ wọn bá ṣe rìbá jíjẹ léèwọ̀ àti pé ẹ̀ṣẹ̀ ńlá ni agbọ́dọ̀ jáwọ́ kó ń diẹ wọn nù àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam wípé ẹ̀ṣẹ̀ tọ́jọ́ ìpele àádọ́rin òun náà ni rìbá ètò wa kéré nínú àwọn ìpele àádọ́rin yìí ó ṣe déédéé pẹ̀lú pé kéèyàn bá ìyá rẹ̀ sùn nínú ẹsẹ̀ rìbá gbogbo onílàákà ìgbọ́ ara wọn bù má sọ wọn ronú pé àwọn òfì sílẹ̀ bàbá tí ń jẹ wéèlè bàbá tí ń gbowó èlé bàbá tí wọ́n ń san fún àwọn ẹni tí ń rí jẹ nídìí owó èlé àwọn ọmọ wa wò pé ha lóòótọ́ ń tẹ ewé lẹ́rù ṣùgbọ́n tá a bá ní ká pàtì àwọn òsì lọ́nà míì ọ̀nà ẹ̀yọ̀ kan ṣoṣo tá a nínú ẹ fẹ́ dínà mọ́ wa nù a ẹ rí i pé àwọn ọ̀rẹ́ àtàwọn alábàáṣe wọn wọn ni ẹ má gbọ́ ọ̀nà sí àkínà sí àkànṣe fún yín o ẹ má ti wọn ba ti yín jẹ́ o ẹ mójútó ọlọ́run lálá foríjìn tọ́lọ́run wàá ti torí owó èlé yọ ọ̀sọ̀ wa náà ni bẹ́ẹ̀ náà ló lè tẹ́ pé ń gbé nǹkan ní nǹkan gbéwèrí ni ó lè látara nǹkan ní nǹkan tí ń gbé mi ti ń kó nǹkan lé ayé jọ ẹ wá ní túbá ṣé ìfàsẹ́yìn ò ní bá dúkìá òun sóhun ní padà dẹni tó ṣe pé kò ní má sóhun ní padà táwọn ná oníṣìnà ńkọ́ yóò ní ha ẹ fẹ́ dínà mọ́ nù gbogbo ògbádùn gbogbo òfà tó ń fà mára ń dojúmọ́ ẹ fẹ́ bàjẹ́ mọ́ ń lọ́wọ́ àwọn obìnrin tó ń pè é àwọn lólo àwọn alála àtàwọn títí ẹ̀sìn wọn bọ́mù lọ́wọ́ la hawla wala quwwata illa billah torí ẹ dákun ẹ fọ́ mú wàásí kọ̀tà lọ́dọ̀ọ́tọ̀ nítorí pé ẹ dínà àǹfààní mọ̀ kì í jẹ́ káwọn èèyàn pẹ̀sẹ̀ àǹfààní rọ́ àǹfààní ìṣẹ́jú mẹ́ta ìyá láéláé èwo ló yẹ ká ronú pa rẹ̀ ṣé ìyá láéláé ló yẹ ká sọ̀rọ̀ alẹ̀ fún yìí káwa ti torí rẹ̀ má fi àǹfààní ìṣẹ́jú mẹ́ta lẹ̀ àfi ká máa ronú ìgbádùn láéláé ká ti torí rẹ̀ ká pa ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ ká gbádùn ìṣẹ́jú mẹ́ta ká pàtì dájúdájú onílàákà yọ pàtì yàn kò ní í fà mára sábàbí mi tí máa jẹ́ olùkọ́dínà ẹni níbi àti túbá níbi àti pẹ̀sẹ̀ sí òun náà ní àìronú nípa kú àwọn èèyàn kì í ronú pé ikú tẹ rí yẹn kò bùkátà láti tẹ̀ wá láago kò bùkátà láti kọ̀wé sí wa òjijì ni kú máa wọlé mú yàn ẹni tí ń bẹ láàárọ̀ yìí ẹlòmíì ò di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí orí ò sì fọ́ rárá kọ́lá ẹlòmíì ní ẹjẹ́ rẹ́jú kó tó di àsìkò jùmọ̀ àná wọ́n jí lọ́ba ti dòkú ẹlòmíì ń bẹ lójú ọ̀nà pòun lọ sí jùmọ̀ à lọ́lọ́ọ̀ ní kíkú ọ̀pá ẹlòmíì mọ́sálásí níbi tó ti jókòó wàláhì ló kú sí wọ́n ń ṣe ìkọ́ ọmọ pé ẹ dìde mi ò ní dìde. tó ikú òjijì ní máa mú yàn táwọn èèyàn bá ti ronú kú tí wọ́n bá ti gbàgbé ìgbà táwọn ó kú. ẹ mọ̀ pé kálukú ní àsìkò ní tọ́lọ̀ ti dá fún àsìkò yẹn ò sì ní yẹ ibi tí ikú tuntun wa gbàyàn lẹ́rù jù ni pé kò sẹ́ni tó mọ̀gbà títò ń bọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹni tó rí rẹ̀ bá pé gbogbo ìgbà ló yẹ kó pẹ̀sẹ̀ tì torí àmàgbà tí kò ń bọ̀ lọ́lọ́n sọ pé ya ayyuhal ladina amanu ittaqullaha haqqa wa la tamutunna wa ẹ páyọ Ọlọ́run nípa pàpà pípáyà rẹ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má gbà láti kú láì jẹ́ wọ́n ní láti kú láì jẹ́ gbogbo gbèsè ayé wa á rí i pé mùsùlùmí náà la jẹ́ torí àmàgbà tó bẹ́ẹ̀ náà ní pípẹ́sẹ̀ tì gbogbo ìṣẹ́jú àyá nínú ìgbésí ayé rẹ̀ wàá rí fọ́ pẹ̀sẹ̀ tì tọrọ mọ̀ gbà tí kò ń bọ̀. tásìkò kálukú bá ti tó bí gbogbo ayé ọba fẹ́ kọ́ lọ gbogbo àwọn alágbára ayé yìí kò sẹ́ni tó lè dọ́dún. bọ́lá wọn bá sì ti ìṣètà tí ó pọ̀ bí gbogbo wọn bá ní kó kú irọ́ lásán. kálẹ̀ rí torí tọ́ra tẹ́gùn parí tásìkò rẹ̀ bá tó lóto eléyìí túmọ̀ sí pé táǹbà máa rántí ikú nítorí dájú ní kó ní kálukú wa ń kọ́ á ti kúrò nídìí ẹ̀ṣẹ̀ tipẹ́. sábàbí ẹlẹ́karùn-ún òun náà ni ká máa fi tútúbà falẹ̀ á túbà èsì pàrọ̀ náà ní túbà wọ́n á dájú tó lórí ibú á túbà ẹni tá nǹkan wò náà ni pé ó ti yá jù tíru wa bá ti ń túbà lẹ́yìn tó ti yá jù torí àṣẹ̀ṣẹ̀ lé ní ọdún mélòó àwọn bá bá wa àbí òye báàmì ẹ àwọn ti lóru ọdún mi yìí lọ́nà márùn àbí òye ẹ mi tẹ̀sẹ̀ wà lọ́gbọ̀n ọdún ni báàmì àwọn ti lo kíni hundred and fifty years kó tó di kí wọ́n kú nínú àmọ́ àti túbálẹ̀ báyìí ó ti yá jù mọ́lẹ̀ bá tẹ̀ sí ń wọ nǹkan bíi one twenty àbí òye ó sì ń súnmọ́ ń gbà à ẹni tí wọ́n mọ̀ fún òun lò thirty two tí wọ́n ń dá one twenty so àmọ́ wá fi falẹ̀ ṣètọ́ ní nítàjẹ́ ò pé kí ni bàbá rẹ ilé tiyẹn mi wọ́n máa gùn àbí òye ẹ̀yin sẹlẹ́mi kúkúrú lágbọ́n bẹ́ẹ̀ ọ́n máa ń gbọ́ gbogbo ní ọ̀sán jáde kí ni igbó ọdún gan ọdún kan ní lágboolé yín nígbà pé bá rẹ tó ti àgúnmùbà ló ń gbàngàn ó ń gan ìgbà tí kù so látàrí gbogbo orú eléyìí àmọ́ wa lọ tútú bá la àmọ́ lọ́la ṣètọ́ ni ọmọ tàn wá jẹ yọmọ tàn wá dànù títí èèyàn fi kú tó ẹ́ kálukú iná làwọn olùmọ̀sọ kókó sẹ́ńtì ó kù tí ò ní kábàámà àbámọ̀ ń kà póríṣiríṣi àbámọ̀ eléyìí a nbá ti máa kí n ti túbà àbámọ̀ eléyìí nbá ti máa kí n tún ṣe dáadáa sí i torí ẹ ṣètọ́ nìtẹ́rí yẹn ohun sí mi o kí ló dé tẹ̀yàn wá dúkù tẹ̀tẹ̀rẹ̀ tẹ́ ara yín torí ẹ inú ìjà la wà pẹ̀lú ṣètọ́ ni o ọ̀nà tá a fi jàjà bọ́ lọ́dọ̀ rẹ̀ a gbọ́dọ̀ máa gbìyànjú rẹ̀. sábàbí ẹlẹ́kẹ̀fà tí èdè káwọn èèyàn fi ẹ̀sẹ̀ lẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ti gbìyànjú páwọn fẹ́ tẹ̀sẹ̀ lẹ̀ wọ́n á dojúkọ jọ́sìn bí wọ́n ti wá ń ṣẹ̀sìn sí wọn ò rádùn nínú ìjọsìn tí wọ́n ń ṣe bíi adùn tí wọ́n rí nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá tẹ́lẹ̀ wọ́n á wò <laughs> torí pé ó ń mutí ìfun àtẹ̀dọ̀ rẹ̀ ti bọ́ ti lọ sẹ́wọ̀n pẹ̀lú rẹ̀ tẹ́ bá fún un ní mílíkì mu kò ní dùn lẹ́nu ẹ̀ wàláhì pẹ̀ntì ṣe zina àti fún àtẹ̀dọ̀ rẹ̀ ó ti sọ̀rẹ́ndà fún zina tẹ́ bá fẹ́ obìnrin yòówù fún láyé kò ní dùn mà wọ́n máa wò pé kíni àwọn etí wọn wà tó ẹ pé kọ̀ọ̀kan ó lóyún bí ò lóyún ó ní fúnra ẹni àbí òye ọkọ máa sọ pé orí ń fọ́ iná ọrùn mi ẹ̀yìn ń dùn mí ẹ̀yìn tí kò tiẹ̀ fẹ́ yé mi ọmọ yọ <laughs> so òun fẹ́ ẹni tó wò ní a responsibility kankan ah nísìn tó bá sọ pé káwọn èèyàn dúró níbi pé kí wọ́n máa wòran eégún kan wọ́n léegun yẹn ẹsẹ̀ kan ló máa fi ń jó yóò tún máa tàkòtò yóò máa jí kòtò tọ́ba ti wákàtí mẹ́fà ń bẹ̀ kọ́dà ẹlòmíì ò ní yí tẹ̀ padà yóò máa wo ní ọmọ ọdún pé ah nǹkan bẹ́ẹ̀ mm, nǹkan bẹ́ẹ̀. àwa ṣe sọlá tu tarawih àwọn lè má mú wa ka péjì ẹyọ kan <laughs> nínú sọlá ẹ fẹ́ẹ̀rì tí ru ẹni tí ń wo egun fún wákàtí mẹ́ta tí ẹ̀sìn òróhùn tọ́ba dúró níbi tá a ti fẹ́ ka ewé ìwé kan tó yẹ pé kò lè ṣèṣẹ́jú kan ìṣẹ́jú kan gan pọ̀ ń gbà mí kápẹ́ ìṣẹ́jú méjì kápẹ́ mẹ́ta tọ́ba ti di tílé máàmù sáńtẹ̀ náà lọ tí sáńtẹ̀ náà lọ yóò ti máa fọwọ́ gún ẹ̀ tó àlẹ́gbẹ̀ẹ́ ká àbí ìwọ náà ò rí ní tí mo rí ni àti á lọ rí yóò ti bẹ̀rẹ̀ sí gbòòsè pé kí ni gbàtà sí mọ́kà á ti sàábẹ́ ni òkè ńgbà tó ń wo egun ó di Ṣàngó ni. eléyìí túmọ̀ sí pé ẹ rí i pé adùn tí rí ní ẹsẹ̀ ń kò ríru rẹ̀ nídìí ìtẹ̀lé tọ́lọ́n yọba tó padà sí ìdí ẹsẹ̀ sábàbí sì ní kó ti pẹ́ ń di ẹsẹ̀ púpọ̀ ní ìsìn ẹni tó fogún ọdún sẹ́lọ̀n ẹ lè pé láàrin ogún ìṣẹ́jú kó sì di ẹni tí ó dúró tẹ̀sìn tí ó gbàgbé ẹsẹ̀ ń pátápátá ìkánjú kò wá ní jẹ́ kó wọ́n fara balẹ̀ láti wò pé insha allah insha allah bí aburú ṣe dùn mọ́ òun dáadáa ń bọ̀ wá dùn mọ́ òun jù bẹ́ẹ̀ lọ kò ní fẹ́ ṣe sùúrù torí ẹ ó jẹ́ sábàbí ńlá nínú sábàbí tí èdè káwọn èèyàn fẹsẹ̀ sílẹ̀ ẹsẹ̀ tẹ́ rí yẹn ó burú jáì ó burú jáì téèyàn bá sì túbá kúrò nídìí rẹ̀ ohun tó dájú ó náà ní pé ojú àná orí ibú ni o watubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ọlọ́ni ẹtúbá lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo yín lápapọ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́ ẹ lè bá a sóríire kọ́lọ̀ wọn bá kó sèmi pẹ̀lú yín lólóríire. kó jẹ́ ká lè túbá ká fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣáájú ká tó kú láyé aqulu qawli hada wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله نينو àwọn sábàbí eléyìí tó ṣe yí pé yìí máa kọ dínà káwọn èèyàn pẹ̀sẹ̀ tì ó náà ni pé ní ìgbà tí ẹ̀ṣẹ̀ téèyàn ń dá tó bá ti di bárakú lọ́nà tó ṣe yí pé àti mí kò rọrùn má àti ṣẹ̀ṣẹ̀ mí kò rọgbọ́n má àyàfi kéèyàn dẹ́ṣẹ̀ yẹn nítorí dájú òun náà ní pẹ̀lú ẹni tó bá ti rí bẹ́ẹ̀ kèé yé wọn bí sẹ̀mí ó tún ṣe ṣe é ṣe má táwọn bá fi lè pẹ̀sẹ̀ tì. sọ ẹ sì máa pé sísọra ló sọra sílẹ̀ fẹ́sẹ̀ tẹ́sẹ̀ fi wá di nǹkan tó di bárakú ma lọ́wọ́ yìí wàá gbìyànjú láti kóra rẹ̀ ń jánu ni torí tá a bá kóra ẹni ń jánu a lè gba ní ti ń dùn mẹ́mí kúrò lọ́wọ́ ẹ̀mí ẹ̀mí tẹ́ rí yẹn bí ọmọdé polóró lórí téèyàn bá ti jẹ́ni tó ṣe pé ọba sọjú lẹ́fẹ̀mí rẹ̀ téèyàn bá ti sọ ẹ̀mí sílẹ̀ pé kọ́ máa ṣe ń tọ́ bá fẹ́ kò sí tàbí ṣùgbọ́n yóò gba sọ̀bàjẹ́ wọ̀ kí wá sẹ̀yìn lẹ́rìí bọ́ kúrò lọ́rùn rẹ̀ mà. nínú sábàbí òun kéèyàn ní àkólé kan tó ga púpọ̀ lórí àti ṣàìdá lórí àti ṣèbàjẹ́ kọ́ ẹ pé kò sí nǹkan kan tó ṣòro fún yàn láti ṣe tó bá yẹ pé ojú ọ̀nà àti sẹ́lọ̀n kọ́ wá jẹ́ pé lójú ọ̀nà àti ṣetọ́lọ́n gbogbo nǹkan ló ṣòro lójú ẹ̀ so ẹni tó bá rí bẹ́ẹ̀ kò ní pẹ̀sẹ̀ tì o kò ní pẹ̀sẹ̀ tì náà lẹ́ẹ̀ máa rí nínú àwọn ìdílé kọ̀ọ̀kan tọmọ kan bá ti lóun sẹ́ẹ̀sì wọ́n ń tẹ̀lé súnà ẹ rí i pé bọ́ jẹ́ pé ẹnìkan nínú ìdílé òun ní bá ran irú àwọn ọmọ lọ́wọ́ láti bá wọn sanwó ilé ẹ̀kọ́ wọn bí kápọ́ máa ń bẹ yunifásitì òun wá lè pé nítorí ìkórìíra ẹ̀sìn nítorí pé àkólé kan ga lórí ẹ̀fẹ̀ olówó yẹn nítorí ìkórìíra ẹ̀sìn yóò sọ pé wọ́n sanwó skul wọn mọ́ ara yín lọ skul kékeré lọ́ọ́ máa ṣẹ̀sìn ara yín lọ skul kẹ́lẹ́ máa ṣe gbogbo iṣẹ́ ṣe jálajàla rádaràda yìí ẹ̀sìn náà ní lọ́dọ̀ so táwọn ọmọ bá padà sídìí àìdá níta ní kẹrìmẹ ṣe nìyẹn màá máa sanwó skul yín báyìí ṣe sẹmísítà mélòó mo fi pàtì mẹ́ta ni ẹ gbowó eléyìí ẹ tún gbowó ètí ń bọ̀ Allahu akbar nítorí pé àkọlé kan tiẹ̀ ẹsẹ̀ ló dúró lé lórí kò ní àkọlé kan lórí ká ṣe tọ́lọ̀ kò ní àkọlé kan lórí ká ṣe tànàbì Muhammad sallallahu alayhi wa sallam irú wọn ìpẹ́sẹ̀ tì irú wọn kì í pẹ̀sẹ̀ tì torí ẹ̀ àtẹ̀mí àtiwọ́ oníkálukú wa mọ̀ èyí tí ń dà wá láàmú nínú àwọn sábàbí nítorí kò sí màlẹ́kà nínú wa o oníkálukú wa náà lọ mọ ibi tí òun ti ń sẹlọ kálukú náà lọ mọ ibi tó náà ti ń fagbọn ọlọ́run ọba yà ẹ̀ṣẹ̀ tó ń dá ní kọ̀kọ̀ yìí tó ń dá ní gbangba ó yí ọjọ́ ẹlòmíì lọ kó túbá kó nu lónìí kó tó dọ̀là rántí pé ìwọ lọ ń gbọ́rọ̀ lónìí ìwọ náà ló sì lè sọlé lónìí lọ́la lẹ́yìn rẹ̀ làwọn èèyàn máa sọ̀rọ̀ ìwọ ò ní jẹ́ni tí ó sọ ma lẹ́yìn rẹ̀ làwọn èèyàn máa gbọ́rọ̀ ìwọ ò ní jẹ́ni tí ó gbọ́ ma tí wọ́n bá ti gbìyànjú tí wọ́n bá ti ṣàtúnṣe lónìí ní ìgbà tí wọ́n bá kó ilé ayé táwọn ń sunkún ìwọ rẹ́rìn kó ilé ayé ni kọ́lá ẹlẹ́dàá kó ṣàánú wa bẹ́ẹ̀ kó jẹ́ ká lè rẹ́rìn kúrò nínú ilé ayé lọ́jọ́ táwọn èèyàn bá ń sunkún ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ kó ṣe àtìlẹ́yìn fún wa lọ síbi ká túbá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa kó sì ṣe ìtúbà wa látẹ̀wọ́gbà wọ́n má ṣe ṣe wa lálágídí burúkú ó ń fẹ́ẹ́nu tó ṣe é pé àtàgídí àtìfẹ́nu rẹ̀ yóò fi bàtàrà rẹ̀ jẹ́ ọlọ́run kọ́ dákun kó ṣe wa lọ́mọ àlìjẹ́nà ọlọ́run kọ́ má ṣe wa lọ́mọ aná káwọn arántí nígbà tá à ń sọ̀rọ̀ nípa ntí máa kọ dínà àwọn èèyàn láti pẹ̀sẹ̀ tì ká má ṣe gbàgbé ọ̀gá wa anabi sallallahu alaihi wa sallam ẹni tọ́lọ̀ ń tara rẹ̀ fi gbogbo ọmọ yìí àti omi tó fi mà wá kó mà ní ìwọ̀ lórí wa ní kíkà máa ṣe àsọ̀láàtù fún nítorí pé ṣíṣe àsọ̀láàtù kan fún ó pè fún kọ́lọ̀ wọn bó ṣe mẹ́wàá rẹ̀ kó fi sàyàn lẹ́sàn nínú hadith eléyìí tí Imam Muslim gbé jáde anabi sallallahu alayhi wa sallam wọn man salla alayya marratan sallallahu alayhi biha ashra ẹnikẹ́ni wọn bá ṣe àsọ̀láàtù ẹyọ kan fún mi. mẹ́wàá lọ́lọ́run bó ṣe san fún. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم يا الله قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله